àwọn aráàlú bínú lórí ìwádìí ikú Mohbad èyí lohun tó fà á ìrètí pípẹ́ wọn ló ń ṣe ọkàn láàárẹ̀ àfàìmọ̀ ni bí ọ̀rọ̀ ìwádìí ohun tó ṣokùnfà ikú olóògbé ìlérí olúwa ọládìméjì alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad ṣe ń falẹ̀ yìí kò ní í dá wàhálà tuntun sílẹ̀ báyìí pẹ̀lú bí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olólùfẹ́ òǹkọrin hip hop tí ìràwọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ ọ̀hún ṣe fi àìdùnnú wọn hàn sí wá lónìí wá lọ́la tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún lópin ìjókòó ìwádìí àkànṣe ọ̀rọ̀ náà èyí tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin yìí nílùú ìkòròdú lẹ́yìn tí wọ́n gba ẹ̀rí lẹ́nu ẹlẹ́rìí kan ṣoṣo péré níṣe làwọn èèyàn fajúro sí bí ìjókòó náà ṣe sún ìgbẹ́jọ́ tó kàn sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2024 ṣáájú nígbàrà tí ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ ni ọ̀kan nínú àwọn lọ́ọ̀yà tó ṣojú fún mọ̀lẹ́bí alọ́ba amòfin àgbà wahab shitu ti béèrè pé kí adájọ́ pàṣẹ kíjọba fi àbájáde èsì àyẹ̀wò autopsy tí wọ́n ṣe láti mọ irú ikú tó pa olóògbé gan-an hàn ó ní àwáwí autopsy ti fẹ́ẹ̀ parí autopsy máa tó dé làwọn ń gbọ́ látọjọ́ yìí àti pé tí kò bá sí èsì autopsy náà gbogbo ìjókòó ìwádìí àti ìgbẹ́jọ́ tí wọ́n ń ṣe látọjọ́ yìí bí ẹni tó ń yín àgbàdo sẹ́yìn igbá ni kò ní mẹ́sùn gidi kan jáde ìfàkókò ṣòfò ni yóò já sí bó ṣe sọ̀rọ̀ yìí ni gbogbo kóòtù kùn táwọn èrò tó wà níbẹ̀ sì ń kan sí lọ́ọ̀yà náà pé ọ̀rọ̀ gidi ló sọ lórí èyí adájọ́ ṣókùnbí ní nígbà tí ọ̀gá àgbà àti akọ́ṣẹ́mọṣẹ́ ìjọba ìpínlẹ̀ èkó lórí ọ̀rọ̀ àyẹ̀wò òkú wá sílé ẹjọ́ náà nínú ìjókòó tó wáyé kẹ́yìn lóṣù kẹta ọdún yìí ó ti sọ ìgbà tí èsì àyẹ̀wò máa jáde ó sì ti fún wọn ní àsìkò pàtó lórí rẹ̀ ó ní ó ṣe pàtàkì káwọn èèyàn ṣe sùúrù kí wọ́n fi èsì náà ṣọwọ́ fúnra wọn tó bá ti délẹ̀ yàtọ̀ sí ti lọ́ọ̀yà wahab aláròyé bá màmá àgbàlagbà kan tóun náà wà nínú kóòtù ọ̀hún sọ̀rọ̀ ó ní. ọkọ mi yà bọ̀ ẹ tí bá ti dá mo bó ṣe dé lọ́jọ́ ti ṣẹlẹ̀ sí mi nítorí mo bó ṣe dé lára gbogbo alùpàtà gbogbo àdì jọ̀jọ̀jọ̀ lọ́wọ́ ló máa bí wọ́n nítorí pé kí ni nílò ìgbògbò ọ̀ṣẹ́ tó tó yìí nígbà tó tẹ ṣe ti èyàn kó gbà bọ́ọ̀lù ọ̀ṣọ́ ọ̀fọwọ́ṣọ́ ọ̀fọ́ nàìjíríà ṣe wòwò a rí ìdájọ́ ọ̀dún lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló wá ṣe lé tẹ̀ ń dá tẹ̀ ń dá ọ̀lọ́ ń dá wọ̀ bọ̀ kó dànà ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yọkọ̀ lọ ọlọ́run ló dá gbogbo wa bọ́ba ayé bàbá dá tọ̀run á dá fún yín o gbogbo ọ̀sẹ̀ ni mọ́níkà òun kó máa wéṣẹ̀ owó kó àsìkò kí wọ́n ṣe rábàràbà lédè èdè nàìjíríà ẹ jọ ìfọ́ ó lè ṣẹlẹ̀ sọ́mọ tí yín náà lọ́la ìjọ òdodo ni ẹ má jẹ́ kó pamọ́ yìí gbé o ẹ ṣàánú abiyamọ gbogbo ẹni tó bá mú tó bá kọ́ sí ọgbà yìí eléyìí ti ń pọ̀ ju nàìjíríà ṣáà lófin ni òfin ẹ dákun ẹ dìde kò sá tó kọjá òfin o kò sá tó kọjá kò sá tó kọjá àdánwò gbogbo ní pátápátá wà nínú ọ̀rọ̀ yìí tó ń bọ̀ mọ́lẹ̀ ọlọ́run á dà fún yín ọlọ́run á tú yín síta ìṣòro tójú tí ọlọ́wà gbé fún yín lọ. ó ti wálẹ̀ jù ó ti wálẹ̀ jù kò yẹ kó tó tó yìí. kí ló dé èèyàn méjì wà tó yẹ kó gba ìrọ̀ lẹ́nu ẹ̀wọ̀n láti ní ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ìkọ̀kọ̀ kí ló ń ṣẹlẹ̀ lọ́jọ́gbọ́n nàìjíríà náà kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá tún lè fẹ́ bá tún ajá kí òdòdó kó jọba nàìjíríà ti ṣẹlẹ̀ tèmi náà ti lùsọ ọmọ thirty years ìyá ọkọ bíbí ọkùnrin mo mọ bó ṣe rí lára mo bó ṣe ń jóbi lára mo mọ bó ṣe rí kíkó ọmọ ọlọ́mọ fi kó ọmọ kó fi dùn òbí bàlújẹ́ aṣọ ọ̀dọ́ ọlọ́kọ́ máa gbà á olórí ọmọ wa káyé bá pa fún wa àníṣe ayáfẹ́ àníṣe àníṣeyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa ṣe àtúnṣe ẹ jẹ́ kí ìjọjọ́ yìí kó dópin ẹ ṣe àtúnṣe o ẹ jẹ́ kọ́ lọ́rọ̀ ọlọ́run tẹ́ gbogbo bá dúró láti gbé ń jà ọlọ́run àgbẹ̀ gbogbo yín jà gbogbo àwọn aṣẹ́ lọ́lọ́run fojú wọn bẹ́ẹ̀ lèmi aṣọ òun dẹ̀gùn. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online tv.